let me be as pure gold, fire. My heart's one desire is to ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà la fi fún ọlọ́run ọba àìkú ọlọ́run àìṣá ọlọ́run àìlèdìbàjẹ́ ọlọ́run àìlèyípadà tó ń yí ohun gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run tó fún ìwà tèmi ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́rú tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kìíní ọdún 2024 àkórí ọ̀rọ̀ ìyànjú àti òwúrọ̀ yẹn náà ni agbára ìjẹ́ mímọ́ apá kìíní agbára ìjẹ́ mímọ́ apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ ló wà nínú ìwé genesis orí ìkẹta ọdín ní ogún ẹsẹ̀ kìíní kí ọlọ́run kó túmọ̀ rẹ̀ sí ọkàn àyẹ̀wò bí a ṣe ń kà ní orúkọ jésù olùfẹ́ ṣe bíbélì kíkà wa òní ó sọ fún wa wípé nígbà tí abrahamu di ẹni ọ̀kàndínlọ́gọ́rùn-ún ọdún olúwa farahàn abrahamu ó sì wí fún un pé èmi lé ọlọ́run olódùmarè máa rìn níwájú mi kí o sì pé olùfẹ́ ẹnikẹ́ni tí ó bá ń pinnu ọkàn rẹ̀ láti máa gbé ìgbé ayé mímọ́ bí ọlọ́run olódùmarè fúnra rẹ̀ ṣe là á kalẹ̀ yóò rí i láìpẹ́ wípé agbára wà nínú ìjẹ́ mímọ́ irú agbára kan pàtó yóò bà lé ẹni náà fún wípé ó ń gbé ìgbé ayé tí ó mọ́. ó dá mi lójú pé púpọ̀ yìí ni ẹ̀yìn ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ni yóò máa bi ara yín wípé irú agbára wo ni olùṣọ́ tún sọ nípa rẹ̀ pé ó wà nínú ìjẹ́ olùfẹ́ agbára tí ó wà nínú ìjẹ́ ni wípé yóò sọ ọ́ di alábàáṣepọ̀ pẹ̀lú ọlọ́run lódùmarè ọlọ́run sọ fún ábúráhámù pé èmi ni ọlọ́run olódùmarè ọlọ́run tí ó tó látòjù tí ó sì lágbára débi pé ó lè ṣe ohun gbogbo ọlọ́run kan náà ni ó sọ fún ábúráhámù pé jẹ́ kí àwa méjèèjì di alábàáṣepọ̀ ṣùgbọ́n bí o bá fẹ́ kí a jẹ́ alábàáṣepọ̀ bí o bá fẹ́ kí n tì ọ́ lẹ́yìn bí o ṣe ń rìn níwájú mi ǹjẹ́ o gbọ́dọ̀ ní ìwà títọ́ kí o sì pé ohun tí ọlọ́run sọ ní kókó olùfẹ́ ni pé irú ẹyẹ òun náà ni ẹyẹ máa ń wọ́ tọ̀ ìwé Ámósì orí kẹta ẹsẹ̀ kẹta sì ti èyí lẹ́yìn nípa sísọ wípé ẹni méjì a lè rìn pọ̀ bí kò bá ṣe pé wọ́n rẹ́ ìbéèrè tún fìdí rẹ̀ múlẹ̀ ní Pétérù kínní orí ìkínní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún níbi tí ó ti sọ fún wa wípé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo nítorí a kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí mo jẹ́ mímọ́ ọlọ́run sì nawọ́ ìbáṣepọ̀ yìí sí àwa náà lónìí ó sì sọ wípé ẹ jẹ́ kí a di alábàáṣepọ̀ níwọ̀n ìgbà tí ẹ bá ti ṣetán láti jẹ́ mímọ́ kí ó lè jẹ́ wípé bí ẹ kò bá tilẹ̀ ní agbára èmi ni olódùmarè nígbà tí àwọn méjèèjì bá sowọ́pọ̀ ǹjẹ́ agbára mi yóò wà ńlẹ̀ fún yín débi pé ẹ ó lè máa fọwọ́ sọ̀yà láti máa sọ ọ̀rọ̀ Paul èyí tí sọ nínú ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá wípé èmi lè ṣe ohun gbogbo nípasẹ̀ Jésù ẹni tí ń fi agbára fún mi ǹjẹ́ ohun mélòó ni ó sọ wípé òun lè ṣe olùfẹ́ Paul sọ pé ohun gbogbo ni òun lè ṣe nípasẹ̀ Jésù ẹni tí ń fi agbára fún un lónà olùfẹ́ ohun tí ọlọ́run ń bá ọ sọ bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ni wípé bí o tilẹ̀ jẹ́ aláìlágbára tí o tilẹ̀ ní agbára láti mú èkúté lásán lára dá tàbí láti mú kí ajá kí ó lóyún ṣùgbọ́n níwọ̀n ìgbà tí o bá ti yàn láti jẹ́ mímọ́ èmi àti rẹ a ó di alájọṣepọ̀ bí a bá sì ti di alábàáṣepọ̀ yìí èmi ọlọ́run yóò máa fún ọ ní agbára tí ìwọ ó máa fi ṣe iṣẹ́ náà lọ wàyí ò lè fẹ́ kó wa ní jẹ́ ohun ìyanu bí láti máa ṣe iṣẹ́ àrà fún ọlọ́run kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí ọkàn àyàwó àti ẹni kó sì fún wa ní ọrẹ̀fẹ́ àti lè gbé ìgbà yìí mímọ́ ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jẹ́ wẹ́ fún mi ní orí ọ̀fẹ́ láti máa rìn níwájú yín ní mímọ́ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì bàbá mi àti ọlọ́run mi ẹ nawọ́ ìbáṣepọ̀ yín sí mi bí ẹ ti ṣe nà á sí abrahamu ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ ró mi lágbára nígbàkigbà tí mo bá ṣe aláìlágbára ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbà ní àdúrà pé bí ó ṣe pinnu láti máa rìn ní mímọ́ ǹjẹ́ ọlọ́run ọ̀gá ògo yóò rọ̀ lágbára láti máa ṣe iṣẹ́ ìyanu ní orúkọ rẹ̀ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yínká bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu Close by Jimoh Odutola Street, off Eric morris Road, A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀, nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé rẹ, bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. Cleanse me from my sin.